gbogbo àwọn àṣọ̀rọ̀ṣà wa dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn ayaba àwọn ọmọọba lọ́kùnrin lóbìnrin àwọn Ọ̀yọ́mèsì àwọn àjòyè àti gbogbo àwọn baálẹ̀baálẹ̀ kò wọ́pọ̀ ní ìlú kan kí ohun wọn kó ohun wọn jọra wọn kí ìfẹ́ àti àfọwọ́sowọ́pọ̀ kó wà pé tọ̀yọ́ yìí ìsìlá máa ń fi yan gàmí kí tá a bá lọ ìṣiṣẹ́ mi ìsọ̀rọ̀ sí mi ìwà mímí kí ti bá lọ mo ń ṣèrántí mo sì ń fi yára ìwọ̀n ọ̀dá wá gbogbo àwọn ọ̀yọ́ pàápàá gbogbo ẹni tí mo ti dáàbọ̀ ń bí àtàwọn ń lù wa àtàwọn mẹ́wàá bá tẹ́tàn àfiṣe. kankan wà tí ẹ̀rọ ẹ pé kí n má gbàgbé kí n sọ tó bá di ogúnjọ oṣù yìí ní sátidé táwọn yìí àwọn mi ṣe èrò kan pé àárọ̀ ọ̀yọ́ nìkan la ti máa ń pè sí gbàgede bí wọ́n ó jó wọ́n fẹ́ pe àgbáyé látàkù ara wọn làwọn ti fi ṣètò náà kí sinmi kí má táwọn kọ́ bọ̀. wọ́n á pe gbogbo gómìnà gómìnà àwọn gómìnà tó wà ní ilẹ̀ nàìjíríà wọ́n pe gbogbo àwọn aláṣẹ ilé asòfin láti ìpínlẹ̀ ọ̀yọ́ ilé asòfin méjèèjì tó wà ní àbújá káàdì tí wọ́n tẹ̀ fi àfi ń pe ni fún ayẹyẹ lókè òkun ní àti lọ ṣe wá ọlọ́run ló máa a kí ẹ ti ná sórí ẹ̀ gbogbo àtàwọ̀ àtàǹsí bá a mọ̀ pé wọ́n múra pé tọ́lọ́run bá ṣe tí bàbá àwọn bá ṣe bá pé ọjọ́ báyìí àwọn làwọn ó gbé ẹrù rẹ̀ wọ́n sì ṣíṣètò gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti wọ́n wá ní àwọn àwé kan tí mo ti ń kọ àwọn agbèfaráyé òun náà jẹ́ seventy two chapters kí ẹ lè mọ bó ti ní àwọn iṣẹ́ tí mo ti ṣe ìpèníjà tó àwájú wa ọ̀nà owó lọ́nà fi ràn wá lọ́wọ́ tá a fi borí ìṣòro náà. nínú nǹkan.